Baba kusha baba, Baba kusha Bàbá baba, ṣẹ́rẹ̀ ò bàbá. Àpáta ayérayé. Ọmọ aládé ewúra. Alágbára gíga. Ògbénú wúndí àṣọlá. Àjàkárí ayé. Ọba ọba tó ń gbé ní ga ọba tó ń wo gbàrún àwọn gbàrún má gbẹ̀jẹ́ àpáta ayérayé o bàbá kú iṣẹ́ rẹ o bàbá àgbàlagbà oyè arúgbó ọjọ́ ajagun má fi tìbọn ṣe pápá tí ń jó tọ̀hún tọ̀hún tọ̀hún tọ̀hún ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí mi lẹ̀ jìgìjìgì ọjí kan lùkọ́ pa ọ̀pá kan wo kan yè bàbá mi ni aráyé àrọ̀rùn tó lọ́kọ́rin kése ẹ̀ à ń lè bọ̀ ó tún lọ́rọ̀ àwájú ọ̀kàkà òkìkí tí kì í mọ́ ọ̀láyà kìkìkì apá ńlá tó sọlé ayéró ẹ̀ àpáta ayérayé ò bàbá kú iṣẹ́ ò bàbá mo ní ẹ iṣẹ́ ẹ iṣẹ́ ẹ kú iṣẹ́ bàbá kú iṣẹ́ ò bàbá kú iṣẹ́ rẹ lórí ayé wa kú iṣẹ́ rẹ lórí iṣẹ́ wa mo ní o kú iṣẹ́ rẹ lórí gbogbo Orísun tẹlifíṣàn pátápátá kú iṣẹ́ rẹ lórí ètò Ògo Ìgbàlà kú iṣẹ́ rẹ lórí gbogbo ojú tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórí gbogbo etí tó ń gbọ́ mi níbi gbogbo tí wọ́n ti ń gbọ́ mi mo sọ wípé a kí yín ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ máa bá ṣẹlẹ̀ lọ o bàbá kú iṣẹ́ o bàbá kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́ bàbá kú iṣẹ́ rẹ o bàbá bẹ́ẹ̀ ni bàbá kú iṣẹ́ kú iṣẹ́ kú iṣẹ́ ẹ ọ̀kàkà òkìkí ti kì láyà kíkíkí aráyé arọ́run tó lọ kọrin kése pápá ti jó tọ̀hún tọ̀hún ọgbọ́mọ níjà kẹrù òbó níjà wọ kẹ̀m̀bẹ̀ rebi ìjà kábíyèsí bàbá mi mo kí ọmọ gbé ọ̀gá àwọn gba àrùn má gbẹ̀jẹ́ ọlọ́run ti fi fún ni ẹ tí ò sì gbà lọ́wọ́ ẹnikẹ́ni mo yàn ọ́ mo ṣe ọ́ lọ́ba mo ṣe dànsákì bẹ́ẹ̀ náà là ń yàn á sì tún sọ pé kó máa báṣẹ̀ rẹ̀ lọ lórí ayé wa pátápátá lórí gbogbo ìdáwọ́lé wa máa báṣẹ́ rẹ lọ ìwọ nìkan náà la kó lé lọ́wọ́ ẹ bí ọ̀sẹ̀ yìí ṣe ń bẹ̀rẹ̀ lọ èyí tí ojú ṣe ń mọ́ lọ yìí akólé yín lọ́wọ́ ni a sọ pé kẹ́ ẹ máa báṣẹ́ yín lọ ẹ olórí kan tiẹ̀ kọrin ó ní ó ti ṣiṣẹ́ rẹ bọ̀ bàbá ṣe é láṣẹ pé ó ti ṣiṣẹ́ rẹ bọ̀ láyé ni bàbá ṣe láṣẹ pé mo ń gbà á ládùúrà níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí pátápátá wípé àṣepé iṣẹ́ náà lọ́lọ́run máa fi gbogbo ìdáwọ́lé wa ṣe pátápátá lórúkọ Jésù Kristi ọba mi ọba òkè ẹ gbogbo ogun àṣetì ó jìnnà rere sí wa pátápátá lọ́sẹ̀ yẹn àti lójúmọ́ tó ń mọ́ lọ lénìí lórúkọ Jésù Kristi ọba mi ẹ wọ́n jẹ́ máa ṣe léyìí kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lénìí ẹ lórí Orísun tẹlifíṣọ̀nù ti wa ni orúkọ tèmi ọlá ọ̀nàbàjọ aya olúwa ṣeun ńlá fún mi ẹni àwọn tún kí wa pé ẹ ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn ṣe dáadáa náà ni mo bá yín lẹ́ni ẹ̀sìn tí mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Ògo Ìgbàlà pípẹ́ òtún képe olúwa lẹ́ni a ò wá ojú olúwa a ó sì di dandan a ó rí ìfarahàn ọlọ́run yóò farahàn lórí ètò lẹ́ni gbogbo tá a bá sì tún ti wá ojú rẹ̀ fún gbogbo tá a bá béèrè pátápátá náà ló máa ṣe fún wa ó ti di dandan nítorí pé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 pípa àwọn ògbóǹtarìgì tèmi wọ́n pọ̀ rẹpẹtẹ ògbóǹtarìgì tèmi wọ́n lè jẹ́ adẹ́rìn pòṣónú ti ẹ̀mí elérò orí ìtàgé ti ẹ̀mí akọrin ti ẹ̀mí òǹkọ̀tàn òǹkọ̀wé oníjó ti tí wọ́n bá ṣáà ti ń fi ohun kan tàbí méjì gbé olúwa ga ó ṣáà di ògbóǹtarìgì tèmi náà nìyẹn lórí ètò Ògo Ìgbàlà tí mo bá kúrò ní abala yìí máa sí abala àwọn orin tó perégedé mo tún ti ní àwọn orin tó perégedé lọ́sẹ̀ yìí a yànnàná wọn á wo àwọn àwòrán tá a fi yà wọ́n á wo àgbékalẹ̀ àwọn orin yìí pàápàá ẹ ọ ẹ wọn máa bala tí wọn fi kásẹ̀ tó lẹ́nu náà ni mo pè ní abala gbọ̀ngbọ́n pẹ́lú àwọn ọ̀rọ̀ṣẹ́ ọlọ́run alàyè níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá yóò ṣọkàn wa lóore yóò tún ṣọkàn wa láǹfààní lẹ́ni nítorí pé ohun rere ni ká máa gbọ́rọ̀ ọlọ́run ká máa fi ṣe ọkàn wa lóore ká máa fi ṣe ọkàn wa láǹfààní ṣé wọ́n rí i pé ètò tèmi á tún dùn á tún lárinrin ọlọ́run yóò darapọ̀ mọ́ wa yóò bá wa pé yàrá wọn kẹ́yà bá ń pè ya fúnkẹ́ kájọ tó wá ṣe ètò tèmi kájọ wá ojú olúwa kájọ gbé olúwa ga bẹ́ẹ̀ ni. Hmm àkórí ọ̀rọ̀ sí tèmi tèmi òun ni mo pè ní tàníọ́ who are you mm, báwọn olóyìnbó ṣe sọ nìyẹn bóyá kí n bẹ̀rẹ̀ báyìí wípé kí n tiẹ̀ béèrè béèrè yìí lọ́wọ́ wa pé ṣáà ti wo mírọ̀ wa láàárọ̀ yìí táwọn Yorùbá ń pè ní jígí ṣé o ti wo jígí ẹ̀ láàárọ̀ yìí nígbà tó ń wá wo jígí ẹ̀ tán kí lo rí ta lo rí ẹ ọ ọkọ̀ ló ti ń dá mi lóhùn lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ ríra yín ẹ̀ téèyàn bá wo jígí ara ẹ̀ náà ló máa rí ṣùgbọ́n nígbà tó o rí ara ẹ̀ kí lo tún rí kí lo rí nínú ara ẹ̀ tó o rí ṣó o rí ènìyàn ọ̀tọ̀ tí Ọlọ́run dá dáradára tó parí iṣẹ́ lé lórí ṣó o rí ènìyàn ńlá à tó tó jẹ́ ènìyàn pàtàkì láwùjọ àbí ṣe lo kàn rí ènìyàn yẹpẹrẹ lásán nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń wora wa láàárọ̀ a máa máa wora ẹlòmíì a máa wora ẹ̀ pé kí tiẹ̀ ló dé tó dáhùn sáyé ẹlòmíì oríṣiríṣi ọ̀rọ̀ ló fi máa ń sin rẹ̀ nígbà tó bá jí làárọ̀ á ní à tòun ti bá òun o ṣé òun lè rí tòun ṣe lè ní yìí báyìí nítorí pé bóyá torí ó ń la ìṣòro kéékèèké kan tàbí méjì kọjá ẹlòmíì á ní ṣé òun lè rọ́nà lọ báyìí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ sínú ìgbésí ayé wa gbogbo ọ̀rọ̀ tá a bá fi ń sinra wa òun náà la máa máa rí lójú ayé òun náà ni àwọn nǹkan tó máa máa ṣẹlẹ̀ sí wa lójú ayé ṣùgbọ́n tí wọ́n bá jí láàárọ̀ tó bá wo rẹ̀ tó ní ha èmi rèé ènìyàn ọ̀tọ̀ èmi rèé ènìyàn ńlá pò tiẹ̀ ní kọ́bọ̀ lápò kó tó mọ ohun tó ń ṣẹlẹ̀ ó ti dènìyàn ńlá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá tiẹ̀ wá pè pé à ǹjẹ́ lè bá mi ṣe nǹkan báyìí yóò ní ẹ́ èmi kẹ̀ àwọn tó ti dáa fún tán ló ń ṣerú nǹkan yẹn tó bá ní àìjọ ṣẹ́ lè bá wa supply kí ní fa ẹ́ ń bọ́ ní kí n ti rówó ẹ́ èmi ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa ń fi ọwọ́ ara wa wu ìwà tó jẹ́ pé ó máa ń gbọn ire sọnù lọ́wọ́ wa nípa ká máa fi ojú tẹ́ńbẹ́lú ara wa ká máa wò ó pé kí la já mọ́ ká máa wò ó pé kí kí la tó ṣùgbọ́n nígbà tí wọ́n bá tiẹ̀ fi nǹkan lọ ẹ́ tó tẹ̀ wò pé ah kíní mi lè dá ṣe ṣùgbọ́n tó ní lọ́kàn pé ah mo lè ṣe é bíbélì sọ nínú ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá ó ní èmi lè ṣe ohun gbogbo nínú Jésù Kristi ẹni tó fi agbára fún mi kí ló dé a máa fi kíní yẹn lọ ẹ́ tó wá fún ìwé Fílípì yìí sẹ́nu orí kẹrin ẹsẹ̀ kẹtàlá tó sọ pé èmi lè ṣe ohun gbogbo tó wá ń sọ ọ́ jáde èmi lè ṣe ohun gbogbo èmi lè ṣe ohun gbogbo kó o tó mọ ohun tó ń ṣẹlẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó dàbí pé kò ṣeé ṣe ṣùgbọ́n tó bá wá rẹ bí ẹni pé òní lè ṣe òní lè ṣe náà ni bẹ́ẹ̀ ni bí mo ti máa ń sọ lérè ètò Ògo Ìgbàlà bí àtọ́bá wí àkọ́má ṣíra létí inú sóhun tó tán pẹ̀lú sí ohun tó yẹ ni bí ọ̀sẹ̀ yìí ṣe ń bẹ̀rẹ̀ lọ yẹ jẹ́ ká mú ìwé Fílípì orí kẹrin yẹn ẹsẹ̀ kẹtàlá mo mú wá fún wa léèní ẹ jẹ́ ká mú sọ́wọ́ ẹ ká máa fi ṣe gbogbo ohun tá a bá fẹ́ ṣe lọ́sẹ̀ yìí pé èmi ò lè ṣe ohun gbogbo èmi lè ṣe ohun gbogbo nínú Jésù Kristi mo ní Olúwa tí ó bùkún mi tí ó bù fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ mo lè ṣe ohun gbogbo mo lè ṣe gan tá a bá sì ń sọ tá à ń sọ ó di dandan náà a máa lè ṣe ohun gbogbo ni lágbára ọlọ́run bí ọ̀sẹ̀ ṣe ń lọ yìí mo gbà ládùúrà pé gbogbo ìdáwọ́lé wa pátápátá náà ni yóò yọrí sí rere ẹ o ìbùkún ọlọ́run ààbò ọlọ́run yóò dájú lórí ayé wa mo ti sọ lọ́mí rí jù bẹ́ẹ̀ lọ ní abalẹ̀ ọ̀rọ̀ sí ti lè ní gbogbo ìta àti gbọ́ ẹ jẹ́ ká mú dání ká mú sọ́wọ́ sí ká má fi jẹun ẹ̀ ká máa mú lò kó máa hàn nínú ìgbésí ayé wa nítorí ẹ̀ náà la ṣe wà ń bí fún yín lórí Orísun tẹlifíṣàn tiwa ni bẹ́ẹ̀ ni ètò gbogbo ara ṣì ń tẹ̀síwájú bí mo ti ń sọ lọ ògbóǹtarìgì mi ẹ̀hàn tá a jọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lẹ́ni wọ́n ti wá ń kalẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó fi ojú ògbóǹtarìgì mi hàn yín ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún ẹ kí n lọ gbé olúwa ga díẹ̀ nígbà tí màá bá fi padà dé èmi pẹ̀lú ògbóǹtarìgì mi a wá bẹ̀rẹ̀ ẹ ìkàlẹ̀.